gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì ẹ̀yà yorùbá ṣé àlàáfíà lẹwà ọ̀dẹ̀ ọ̀dọ̀ bí baálé ilé wa ń kọ́ ìyáálé ilé wa ń kọ́ gbogbo yín la kí àwòyàn àwòyàn olódì kan ní pọ̀sìn kíláàsì èdè yorùbá ni ẹ tún wà lónìí ohun tí a fẹ́ yẹ̀wò lónìí ni ìtàn ṣókí nípa ọ̀rúnmìlà kí ni mo pè o ìtàn ṣókí nípa ọ̀rúnmìlà ẹ máa bá wa ká lọ ta ni ọ̀rúnmìlà ọ̀rúnmìlà ni òrìṣà òrìṣà ni Ọ̀rúnmìlà jẹ́ tí à ń pè ní ẹlẹ́rìí ìpín bàbá kúkúrú òkè ìgẹ̀sí ni Ọ̀rúnmìlà òrìṣà ni òun sì ni a tún lè pè ní ifá ó ní ẹlẹ́rìí ìpín Ọ̀rúnmìlà ni ẹlẹ́rìí ìpín òun ni òǹpìtàn Ifẹ̀ Ọ̀rúnmìlà ni òǹpìtàn Ifẹ̀ òun ni ó máa ń gba owó ilẹ̀ lọ́wọ́ àwọn ajagun ó máa ń gba owó ilẹ̀ lọ́wọ́ àwọn ajagun ó ní ó máa ń gbà wọ́n kalẹ̀ tó máa ń tọ́ àwọn òrìṣà tó kù sọ́nà ìyẹn ni pé tí wọ́n bá fẹ́ ṣe nǹkan tàbí tí wọ́n bá fẹ́ ṣe ìwádìí nípa nǹkan ọ̀dọ̀ Ọ̀rúnmìlà ni wọ́n máa ṣe kí ni ni wọ́n máa gbà lọ tí wọ́n á ti lọ ṣe ìwádìí náà ẹni tó bá fẹ́ fẹ́yàwó ẹni tó bá fẹ́ fẹ́ ọkọ ẹni tó bá fẹ́ bímọ ẹni tó fẹ́ mọ irú ọjọ́ iwájú àti bí ọjọ́ ọ̀la wọn ṣe máa rí á ṣe kí ni wọ́n á tọ ọ̀dọ̀ Ọ̀rúnmìlà lọ tàbí kí wọ́n sọ pé wọ́n tọ ọ̀dọ̀ Ifá lọ wọ́n á lọ bá Ifá ní gbólóhùn wọ́n á lọ bá Ifá ní gbólóhùn wọ́n á sọ fún wọn bóyá kán ṣe àbí kí wọ́n má ṣe tó bá sì ní ewu tó rọ̀ mọ́ gbogbo ohun á jẹ́ kí wọ́n mọ̀ tó bá sì jẹ́ pé ètùtù ni wọ́n á ṣe tí gbogbo e á fi tòrò á ṣe kí ni á jẹ́ kí wọ́n mọ̀ Ọ̀rúnmìlà ni ó máa ń jẹ́ kí ó máa ń ta àwọn èèyàn lólobó bí òrìṣà kan bá ń bínú bóyá ẹnìkan ń ṣàìsàn tàbí nǹkan tí ò da kan ṣẹlẹ̀ sí ẹnìkan tó bá lọ sọ́dọ̀ Ọ̀rúnmìlà tó bá lọ sí ọ̀dọ̀ Ọ̀rúnmìlà tàbí ọ̀dọ̀ Ifá láti lọ ṣe àyẹ̀wò á jẹ́ kán mọ̀ pé à òrìṣà báyìí ló ń bínú o àwọn ìyá mi ló ń bínú o tàbí kó jẹ́ kán mọ̀ pé à bóyá bàbá kan tó ti kú ló yẹ kó o fún tó yẹ kó ṣe ìrántí tí o ṣe Ọ̀rúnmìlà máa ń jẹ́ kí àwọn èèyàn mọ̀ ohun tó ń ṣokùnfà ìṣòro wọn lóòrèkóòrè wọn ni ó máa ń sọ ohun tí a lè fi tu irú òrìṣà bẹ́ẹ̀ lójú bẹ́ẹ̀ ni tí a bá sì fẹ́ rúbọ tàbí àwọn ìgbésẹ̀ tó yẹ ká ṣe Ọ̀rúnmìlà ni ló máa ṣe kíni ni ó máa jẹ́ kí á mọ̀ ló máa jẹ́ kí á mọ̀ ni ó sì máa sọ bóyá yóò gbé ẹbọ yóò gbé ẹbọ sí tí wọ́n yóò fi gbà òun ló máa jẹ́ ká mọ irú ẹbọ ẹbọ tí àwọn èèyàn máa rú sí òrìṣà tó bá ń bínú tàbí ẹbọ tí ó yẹ kéèyàn ṣe láti lè nípa ètò ọrọ̀ ayé rẹ̀ òun náà ṣe ń pè ní arínúróde ẹlẹ́rìí ìpín ìyẹn ni pé nígbà tí Elédùmarè tó ń ṣe kíni tó ń fún oníkálukú ní ìpín ní ìsàlẹ̀ ọ̀run Ọ̀rúnmìlà wà ń bẹ̀ òun ni ẹlẹ́rìí ìpín Ọ̀rúnmìlà ni ẹlẹ́rìí ó sì rí i pé láyé òde òní náà tí àwọn èèyàn bá tọ ọ̀dọ̀ babaláwo lọ wọ́n á ní aba kóńtàn báyìí ṣe kí ni ó bá Ifá ní gbólóhùn yẹn ni pé gbogbo ìṣòro gbogbo nǹkan tó gbé wá ó bá Ifá sọ̀rọ̀ láti lè mọ ojútùú sí ìṣòro rẹ̀ àti ìgbésẹ̀ sí ìṣòro rẹ̀ kò ní jù báyìí lọ ní kíláàsì èdè Yorùbá kíláàsì èdè Yorùbá wọ́n ní kì í dùn púpọ̀ púpẹ́ ṣókí báyìí lọ́bẹ̀ oge àmọ́ kí a tó máa lọ afẹ́rọ̀ ẹ̀yin òbí wa wípé àsìkò ìsinmi àwọn ọmọdé yìí ẹ jẹ́ ká mójútó àwọn ọmọdé wa dáadáa ẹ jẹ́ ká mójútó wọn dáadáa àwọn tó bá ń lọ sí ilé ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ìsinmi ìyẹn ni pé àwọn tó bá ń lọ sí ilé ẹ̀kọ́ lásìkò ìsinmi yìí ẹ jẹ́ ká rí i pé wọ́n ń débẹ̀ wọ́n sì tètè ń dé àwọn tí ó bá wà nílé náà ẹ jẹ́ ká wo àwọn tí wọ́n jọ ń gbé àwọn alábàágbé wa ṣé àwọn tó ṣe kí ni ni àwọn tó ṣe fọkàn tán ni nítorí pé ayé ti le ní ìsìn ayé ti le oríṣiríṣi nǹkan ló sì ń ṣẹlẹ̀ ní àwùjọ ẹ jẹ́ ká gbójú tó ọmọ wa ká má lérò pé à mo fi iná tán ẹni yìí ẹ máa bá mi tọ́jú ọmọ wa ọmọ wa ò ní bọ́ sí ọwọ́ ìka ènìyàn ẹ sì má gbàgbọ́ ẹ gbìyànjú ẹ rí i pé gbogbo ìgbà là ń sọ èdè Yorùbá sí àwọn ọmọ yín lóòrèkóòrè ẹ jẹ́ kán gbọ́ ti fún tẹ̀dọ̀ èdè Yorùbá á ju àṣẹ ẹ ṣé púpọ̀ ó dìgbà.